بسم الله الرحمن الرحيم صام الذين كفروا ألا يبرزوا قل بلى وربي لتبرزن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير ọlọ́run bá ní sàámà lẹ́dí iná káfàrú àwọn kèfèrí ni? àwọn ni wọ́n ń gbà nínú èrò wọn wípé ní aláàyùbù àṣù wípé ní kò rọrùn mọ́ kẹ́nìkan kú kọ́lọ́run bá tó wá mú wá sáàyè mọ́. kulibala rọ̀ bí wáwù kọ́sámì ni ògọ́ wáwù lè kọ́sámì ni kúlí ìrẹ́ ànábì máa bá ń sọ fún wọn pé bàlá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe rí ni pé wá rọ̀bí yà níbi ìgbà tó sọ pé wàláì. ó ní kó búra pé wá rọ̀ bí mo fọba tó ní mí búra látòbú àṣùnà wọ́n padà jí kálukú dìde padà lẹ́yìn tó ti kú súnmọ́ làtúnà bá únà kí ni ó wàá ṣẹlẹ̀ kí ni wọ́n fẹ́ jí wa dìde fún. ṣé ẹ mọ̀ wípé ní nígbà tá a wà láyé tá a wà láàyè ara àwọn kan tí wọ́n ń ṣe dáadáa iṣẹ́ rẹ̀ àwa ara àwọn kan tó ṣe pé ìwà burúkú ni wọ́n hù ṣe báwọn kan ni wọ́n ò gba kọ́ńtíráàtì títì wípé tó ẹ bá wọn àwọn náà ni wọ́n sọ pé àwọn ò ṣe wípé àwọn ò ṣe ọ̀nà one hundred and fifty kilometre àwọn ò parí rẹ̀ láàrin oṣù mẹ́fà yóò sì ná wọn yóò ná wọn ní fifty billion tàbí kí wọ́n pé yóò ná wọn ní two hundred billion wọ́n wàá mú àtèrè tí wọ́n ti ṣẹ́ mọ́ àtọ́jú owó àwọn ó sì mú odidi two hundred billion ni wọ́n sì mú one seventy billion bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo yóò gbẹ́sẹ̀ lé sákàǹtì tiẹ̀ ó kù èlò ó thirty billion thirty billion tó kù ni wọ́n ó san fún kọ̀ǹtráktọ̀ tí kọ̀ǹtráktọ̀ bá gba thirty billion òun náà kọ́ ni ó lọ sáìtì kò mọ sáìtì gan kò débẹ̀ rí yóò wá pe àwọn kọ̀ǹtrátọ̀ kéékèèké mi yóò taṣẹ́ jáde fún wọn yóò wá taṣẹ́ ní jáde ní ten billion twenty orí ẹ̀ bíi ọ̀dọ̀ tiẹ̀ nìkan kọ̀ǹtrátọ̀ tí tí wọ́n taṣẹ́ fún tóun náà ra kọ́ńtrátì yóò wá gba kọ́ńtrátì náà yóò pe ẹnjìníà ẹnjìníà wá iṣẹ́ báyìí yọjú àmọ́ tó wà ńlẹ̀ yìí tó o ṣe máa lè ṣe àbí kí n pẹ̀lú míì toró dàpapọ̀ ẹ ti fẹ́ pọ̀ ẹnu tiẹ̀ ti fẹ́ fẹ̀ àyẹn lòun ó ṣe tó five billion ni o five billion kẹ iye tó wà ní ẹ ṣe ń pẹ́ lómi mo ti sọ tẹ́lẹ̀ àìjẹ́ jẹ́ ń gbà inú twenty billion tó kọ́ tó bọ́ òun náà tuntun yọ fifteen yóò ju five billion fẹ́ ẹnjìníà ẹnjìníà náà wàá jókòó pé ní ah ṣóun wá gọ ni òun ò gọ o <coughs> òun náà ó tún pe àwọn supervisor yóò pè wọ́n mọ́ra iṣẹ́ báyìí ẹja àjọ wa ṣe àmọ́ owó tó wà nílẹ̀ yìí ò tó nǹkan kan àmọ́ agbọ́dọ̀ ṣe ni wọ́n tiẹ̀ tí ì sanwó rárá wọ́n nígbà bá parí iṣẹ́ tá a deliver iṣẹ́ ni wọ́n tó sanwó one billion la gbà lórí ẹ̀ o káwa mọ̀ bá ti ṣe ẹ wò ó látòrí two hundred billion òun ti declare one billion fọ́ orí ẹ̀ òun náà ti ge àwọn supervisor náà táwọn náà bá wá dé sáìtì kálukú ìran náà tún máa wá jí inú àwọn èròjà tí wọ́n ní wọ́n fi ṣẹ́ wọn lọ máa jí ìta wọ́n máa jí ìta lọ́tọ̀ nínú one bílíọ̀nù tí wọ́n declare ń pè ní làwọn gbà ìgbà táwọn náà ò bá fi dé sáìtì owó ò ti kù pé sórí five hundred million five hundred million original tó kù ń bẹ̀ ìyẹn náà tuntun lọ ó ti bá sàárà lọ inú five hundred million tí wọ́n tún fi ra màtíráàsì náà ni wọ́n ti máa jí wọ́n ti máa jí iṣẹ́ wàá lọ́dún méjì kò ní parí ọdún mẹ́rin kò tí ì ní parí yóò wá padà já sí abandon project tí wọ́n bá tiẹ̀ padà tún ṣe náà wọ́n lè má ṣe dáadáa ní n táwọn èèyàn ò rí lò ṣé bá a ti máa wá báyé lọ nìyẹn táwa kú tẹ́nìkan wá sọ pé kò sí ti ń jẹ́ àjínde gbogbo owó olówó tán jìnnì ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ò nà á gbé tí wọn ò ní gbẹ̀san. látùnà bàúnà bí máa bèrè tún wàzàlíkà. alàlàyé ó yá kàtìyẹ náà sàámà lẹ́dínà. sàámà lẹ́dínà kàfàwù aláyò buwasu. masha allah. kùlbàlà wa rọ́bìlà tó buwasu. kùlbàlà wa rọ́bìlà tó buwasu náà. ثم لا تنبؤن بما عملتم وذلك على الله يسير ẹ wá wo gbogbo títì nàìjíríà lọ ẹ lọ wò ó èyí tó bá tẹ ẹ bá rí tó dáa ẹ pè wá pé ká wá wò ó pé lè dáa pàápàá jùlọ Ògùn stéètì kò tiẹ̀ sọ́nà lógùn stéètì nìyí àwọn èèyàn tán bá wá mi wá tán já àwọn èèyàn wọ́n á ah, ah, àwọn èèyàn ló sì ń gbé àdúgbò yìí no no no ẹlòmíì ó máa sunkún báyìí ni pé no no no no àwọn òṣù àwọn òrò pé èèyàn ní gbé ládùúgbò yìí ní ọ̀nà rí báyìí bẹ́ẹ̀ sì rẹ àwọn kan ti ṣòwò rẹ̀ kúmọkùmọ ní súnmọ́ látúnà báwùnà bímọ àmìlẹ́tún. wàásà àlìkà àlà. ọlọ́run ní a padà jíyìn dìde a máa wá fún kálukú lẹ́sàn iṣẹ́ tó ṣe mọ́ àmìlẹ́tún ẹ máa gbẹ̀san rẹ̀ wọ́n máa wá pe kálukú jọ náà pé ṣé wọ́n ní sẹ́nẹ́tọ́ Aborode ìwọ ni máa bọ̀ wá títí tó gba kọ́ńtíráàtì rẹ̀ ládùúgbò báyìí báwo ló ṣe ṣe é sí owó ọ̀gá ònú owó ọ̀gá ònú bí ọmọ tó dáràn lé kí ó tún pé ó yá máa yọ búlọ́ọ̀kù níbẹ̀ yẹn ó yá máa fọ etí ẹ níbẹ̀ yẹn òun náà wọ ọ̀gá ònú wá ń bí ṣé wọ́n ní mínísítà Sùmọ́nù ìwọ ni wọ́n ìwọ ló sáyìn pírójẹ́tì báyìí tó kó ìlàjì owó tó kó sápò ó yá máa bọ̀ ó wọ gàùnú ọlọ́run lá máa wá fún gbogbo kálukú lẹ́sàn-án iṣẹ́ tó gbélé ayé ṣe wá sàlẹ́kà àlàláyé. ọlọ́run ní ṣáwa tá a dá yín nígbà àkọ́kọ́ ṣe é mọ̀ pé n ò jẹ́ káwọn olóṣèlú máa wùwà dáadáa ní nàìjíríà kò sí nǹkan méjì tí wọ́n fi ṣe iṣẹ́ eré tí wọ́n fi tún lu yín ṣe nǹkan tí wọ́n ń fà náà ni pé wọ́n nígbàgbọ́ nínú àjínde wọ́n gbà pé tá a bá ti kú a ti lọ sinmi nìyẹn ni wọ́n fi máa pé rest in perfect peace fẹ́ni tó kú torí pé wọ́n gbà pé ó ti lọ sinmi kò sí nǹkan kan mọ́ nípa ìṣirò iṣẹ́ àwọn èèyàn ò nígbàgbọ́ nínú àjínde ńlọ́fà tí wàá burú wọn fi pọ̀ ìmí inú wọn ó lè já làájì ni kó tún máa rán yàn mẹ́ka ọdọọdún tòun ti bẹ́ẹ̀ náà kò nígbàgbọ́ nu gbogbo ń tẹ̀yìn àáfàá ń wí yẹn àáfàá mi gan ìròrí yẹn ti dàrú mọ́ ọ lọ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ ò nínú àjínde ó ti ó ti ó ti kupé kò nígbàgbọ́ mọ́nú àjínde àìmọye pásítọ̀ náà tí òun náà ò nígbàgbọ́ nú àjínde lẹ́ẹ̀fì rí i pé ẹlòmíì ó lè lo páàtì èèyàn láti máa fi ṣoògùn ó lè ní kán lọ bóun wó dídí èèyàn wá kó rí i mọ́lẹ̀ ó lè ní ẹ̀jẹ̀ èèyàn lòun fẹ́ fi lu ẹbu tí ó sì máa wọ́n sì máa kun èèyàn lójú rẹ̀ báyìí yóò sì gbé ẹ̀jẹ̀ rẹ̀ yóò sì máa fi mu oògùn kí ló lè fà náà ni pé ìgbàgbọ́ wa nínú àjíǹde àtẹ̀sán ìgbàgbọ́ yẹn nǹkan kan ti ṣe é ìgbàgbọ́ yẹn ti ṣàárẹ̀ iná lọ́lọ́run bá tún fi ń bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ bá lọ wọnú súrátù kọ́ọ̀fù àyà kẹẹ̀ẹ́dógún bá ń lọ sínú súrátù kọ́ọ̀fù àyà fifteen ẹ̀yin ẹ máa ṣí ẹ prógrámù ẹ máa tẹ láìkì kẹ máa tẹ lọ́ọ̀fù kẹ sì máa ṣí ààrẹ bá ń lọ sínú súrátù kọ́ọ̀fù àyà fifteen ibi tí wọ́n ti ní àfààyí náà bílékalèkélẹ̀ àwàlè ṣó ti rí bẹ́ẹ̀ báàlì um, jẹ́ǹkadélẹ̀ kó tó ka tiẹ̀ báàlì òun um fi làbòsìn. من خلق جديد أفينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أفينا بالخلق الأول ما شاء الله بل هم في لبس min khaliqin jadid. ìwé ni ìwé tí wọ́n lọ kà ló kó bá wọn Charles Darwin ló kó bá wọn theory of natural selection ló kó bá wọn Darwinism ló kó bá wọn wọn nígbàgbọ́ mọ́ nínú àjíǹde àtẹ̀sán ìgbàgbọ́ kálukú nínú àjíǹde àtẹ̀sán ó ti ṣàárẹ̀ àwọn èèyàn ò nígbàgbọ́ yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sásá bẹ́ẹ̀ sìn bí ẹlẹ́sìn ṣùgbọ́n ìgbàgbọ́ wọn nínú àjíǹde àtẹ̀sán ìgbàgbọ́ yẹn ò sí ń bẹ̀ wọ́n ń tan aráyé ni nípa ẹ̀sìn tán láwọn ń ṣe wọ́n ń ṣẹ̀sìn ni wọ́n nígbàgbọ́ àjíǹde tíyẹn ò bá sì nígbàgbọ́ nú àjíǹde kèé solùgbàgbọ́ òdodo nítorí pé pillar of faith articles of faith ìkan bẹ̀ náà ni àlẹ́ ìmánu bìlìbáàsì ká nígbàgbọ́ nù ẹ̀ àjíǹde àtẹ̀sán. àwọn wọ̀nyí wọ́n wá ń sọ yí pé ní wọ́n wá ń ròyìn pé ní afa àyí nabili kálékèlè àwálì wọ́n wá ń ròyìn pé ní bọ́lọ́hún ṣe dá ẹ̀dá gan nígbà àkọ́kọ́ tó dẹ̀dá ó rẹ̀ nígbà tó dá wa tán ó sú ọlọ́hun ṣọba tó yẹ wọ́n gbà pé sickness pé ọlọ́run gan sinmi ìgbà tó dá àwọn èèyàn tán ní ọjọ́ tó fi dá gbogbo ẹ̀dá ó padà lọ sinmi nítorí pé iṣẹ́ yẹn pọ̀ ó rẹ̀ ẹ́ wọ́n wá gbàgbọ́ pé níṣẹ́ ni tí dídá àkọ́kọ́ tó dáráyé gan-an kó weakness ìbá tó rẹ̀ ẹ́ tó sọ ọ́ dọ̀lẹ ní òtún wá pé òun fẹ́ gbaṣẹ́ kóun tún máa jí kálukú padà ọlọ́run ní bàálí òun fi lábùsín. mìnìkálíkì jẹ̀dí. ọ̀rọ̀ pé a padà mú yín wá ní tuntun padà ṣíṣẹ̀mí bàálí òun fi lábùsín irú àwọn wọn ni ọ̀rọ̀ ni ó ti rújú mọ́ wọn lọ́wọ́ ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n ti wà nínú iskal wọ́n ti wà nínú ìrújú kò yé wọn ni ni wọ́n fi rò wípé nǹkan yẹn dífíkọ́ọ̀tì fọlọ́run láti ṣe àwọn eléyìí nì àwọn ń bẹ lọ́tọ̀ tí wọ́n nígbàgbọ́ nú àjíǹde mọ́ àpẹ àlìkìyà mọ̀ wò sẹ́yìn rẹ́ni tó débẹ̀ tó lọ tó bọ̀ rí ni sáré ni tó lọ tó bọ̀ rí ni àlìkìyà mọ̀ wò àlìkìyà mọ̀ wò àlìkìyà mọ̀ kọ́ ihun tí wọ́n gbàgbọ́ nù àwọn ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn lárúbáwá tá a pè ní àlà arọ́bù lè mọ munkirul rusuli wa ubadala asinam àwọn eléyìí ni ìgbàgbọ́ tiwọn ni pé kò sí ti ń jẹ́ pọ́lọ́hún rẹ́ nìkan kan ń ṣẹ́ kò sí ti ń jẹ́ pẹ́ nìkan ànábì ọlọ́hún ìgbàgbọ́ tiwọn nù ni wọ́n wá gbàgbọ́ ìpè ní kò sí ti ń jẹ́ pé ànábì kan rèé tá a rán sáyé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tiwọn nù ni bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá tako ìmọ̀ sin lọ́hún wọ́n gbà pé ní tó o bá fẹ́ sin o gbọ́dọ̀ fojú ara rẹ rí ni wọ́n fi ń bọ òrìṣà ni wọ́n fi ń bọ òrùn ni wọ́n fi ń bọ iná ni wọ́n fi ń bọ odò ni wọ́n fi ń bọ òkè àwọn eléyìí ní ìgbàgbọ́ tiwọn nìyẹn ẹni a bá fẹ́ sìn àfi kárí wọ́n máa wá lọ síbi òrìṣà láwọn àkókò kan wọ́n lọ máa sìn lọ wọ́n máa lọ máa bọ wọ́n lọ máa bọ wọ́n pa nǹkan ẹlẹ́jẹ̀ fún un wọ́n gbé tutù síbẹ̀ wọ́n máa gbé tutù síbẹ̀ wọ́n máa fún un ní àwọn nǹkan tí wọ́n gbà wípé nǹkan tí ń fẹ́ nìyẹn àwọn wọ̀nyí ní kùránì ń sọ nínú suratul furukọ́ọ̀nì àyà keje àti kẹjọ bá ń lọ síbẹ̀. wàkọ́lù mọ́lì àzàrọ̀sùn. يأكل الطعام ويمشي في الأسواق ما شاء الله لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنص أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا ọlọ́run bá ní máàlì asa rọ̀ṣúlì ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn tí wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run bá rán ẹnìkẹ́ni níṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu wọn náà ni pé máàlì asa rọ̀ṣúlì kí ló ṣe àna ẹni tẹ́ ẹ sọ pé wọ́n rán sí yín yìí ànábì tẹ́yìn ń pè lánàbì kí ló ṣe tó ṣe pé òun jẹun yóò ẹ lọ ẹ sọ pọ́lọ́hún ló rán ó dẹ̀ ń jẹun èèyàn tí máa jẹun ni èèyàn tí ń lọ sọ́jà ni tá à ń pàdé lọ́jà ó ń lọ ọjà láti lọ́ọ́ rajà láti lọ́ọ́ ra nǹkan tí ó jẹ kò ṣe dúró kó má jẹ nǹkan kan tó bá yẹ pọ́lọ́hún ba ló rán láòlà òun là ilé yìí mọ̀lákún tẹ́ ẹ bá tán bá fẹ́ ká gbà á gbọ́ pé lódodo lọ́lọ́wọ́n bá rán àfi kí áńgẹ́lì kan máa rìn tẹ̀lé lẹ́yìn áńgẹ́lì tí ó máa rìn tẹ̀lé lẹ́yìn yìí ni kó máa bá a ṣe gbogbo nǹkan kó o má fún ara rẹ̀ ṣe nǹkan kan mọ́ áńgẹ́lì yẹn náà ni kó máa tẹ́nìkan tó bá ti pe ẹnìkan tó bá ti ṣe wàásù fẹ́nìkan tẹ́ni ò gbàgbọ́ káńgẹ́lì yẹn kó ẹni yẹn níkù tàbí kó gbá ẹni yẹn létí kí gbogbo ayé rí pé ẹnu ẹni yẹn déédéé wọ́ ẹnìkan bu ẹnìkan bu kẹ́nu ẹni yẹn sì wọ́ kẹ́nìkan bu kó lóun ò gbàgbọ́ nínú tó wí kán sì rí i pé ẹni yẹn nǹkan ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀hẹ́n wọ́n nígbà náà láwa gbà pé àṣàdá ń ká tà. ọ̀yàkú náà máa wò ó nàìjíríà. àbí kó tiẹ̀ jẹ́ pé yuli kọ́ ilé yìí kẹ̀yìn sùn ó pera rẹ̀ lánàá bì kò tún lówó lọ́wọ́ irú ànábì wo nu irú òjíṣẹ́ ọlọ́run wo nu tí yóò lówó lọ́wọ́ ńṣe ló yẹ kí tírẹ́ṣọ̀ owó kan máa bẹ ní àkàtà rẹ̀ tí gbogbo ayé ó tún máa wá bẹ̀ wá tọrọ. Yulikọ ilé iye kan sùn. Àbí takunu làwùjá náà tún kó ní ọgbà ńlá rẹpẹtẹ ọ́chàdì ńlá kan tí gbogbo èso máa wà níbẹ̀ tí ò ní máa bìkítà àti lọ ọjà kankan mọ́ tóun gan tó ṣe pé òun lòjíṣẹ́ ọlọ́run yóò kọ́ máa ká tó bá òun tí ó máa jẹ ń bẹ́ ni. wà á kọ́ la sọ́ọ̀lì múnà ìta tàbí hùnà ìlà. rọ̀jù láàmà ṣe wọ́n. ẹni tí nǹkan ń ṣẹlẹ̀ ń tẹ̀lé ó wà hallucinated ni hallucination ní ń dá láàmú ọlọ́run kankan ò ránṣẹ́ ní tí wọ́n wí pé ó nǹkan tí ó ń gbọ́ ohùn láì sí ohùn kankan bì kankan ń rí nǹkan kan tí ó sì sí nǹkan kan bì kankan so ń ṣarán tàbí ń ṣàárẹ̀ arán làákàyè rẹ̀ ní nǹkan ṣe lẹ́yìn fi ló fi ń wí kàntankàntan tí ń wíhun ọlọ́run kankan ò ránṣẹ́ ń tí wọ́n padà sọ ń pa ànábì ọlọ́run náà nítorí pé wọ́n nígbàgbọ́ pé ọlọ́run rán nìkankan ní níṣẹ́ ó wá ní wàmọ́ àrísálì náà kọbùláka. wàmọ́ àrísálì náà kọbùláka mínà lìmúrísálì náà ìlà ìnáhùn láyàkúlù náà tọ́ àmàwáyẹ̀mùsùn náà fìlà síwájú. وجعلنا بعدهم لبعد فتنة أتسبون وكان ربك بصيرا. ọlọ́run bá ní àwọn tá à ń ránṣẹ́ gbogbo nì tẹ́ ń gbọ́ pé ànábì lágbájá òjíṣẹ́ lágbájá gbogbo àwọn tá à ń ránṣẹ́ gbogbo nì kò sí kankan nínú wọn tí kì í jẹun tá a bá rán èèyàn èèyàn ni èèyàn ó máa jẹ kò ní torí ẹ̀ di màláyíkà èèyàn ni wọ́n wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n máa lọ sọ́jà lọ rajà Jésù Kristi èèyàn ni òun náà máa jẹun a máa lọ sọ́jà lọ wá nǹkan tí ó jẹ tí ó sè tí ó sè lọ́bẹ̀ a máa lọ ra nǹkan ọbẹ̀ anabi muhammad oúnjẹun èèyàn ni wọn a tún máa tọ̀ wọn a sì máa yàgbẹ́ torí kétíyàn bá ti ń jẹun ó di dandan kó tọ̀ yóò sì yàgbẹ́ àwọn anabi ọlọ́run náà máa yàgbẹ́ wọn a máa lọ ṣègbọ̀nsẹ̀ àwọn náà máa tọ̀ jaali náà bá dọkùn níbàdí ń fetí náà ta a tún máa fi inú ara yín náà dán yín wò ìyẹn ni pé àwọn èèyàn náà ó tún máa fara ni wọ́n torí pé èèyàn làwọn náà wọn ó tún máa kàgbákò àwọn èèyàn àgbákò ọlọ́mọdé kàgbákò alágbákò wọn nítorí pé wọ́n jẹ́ ànábì ọlọ́run àbójíṣẹ́ ọlọ́run káràmá ni àwọn náà káwọn sọ pé wọ́n sà wọ́n sà àṣàṣì àṣàṣì ò mú wọn èèyàn lèèyàn ó máa jẹ́ ìyẹn ò ní fira rẹ̀ lẹ́ẹ̀kan mú un ni ò ní sọ pé mo ti ń jíṣẹ́ ọlọ́run àfáà ni mí wàá jura rẹ̀ lẹ̀ ọ̀tá wa ara ẹ mú pọ́nra ẹmú náà nu o ó máa gbẹ̀san rẹ lálìkìyàmọ̀ kò kan lọ́hùn. wákàánà rọ̀bùkà bá sí ọlọ́run ọba ó ń rí gbogbo nǹkan yóò sì dúró de àsìkò tí ó ṣẹ̀san rẹ àwọn eléyìí ni ọlọ́run fi ń àdírẹ́sì àwọn tí wọ́n ń ròyìn pé ìjẹ́ ànábì àbí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ kíyàn ó dolówó ó gbọ́dọ̀ jẹ́ kárámánìyàn ó bọ̀lọ̀ jẹ́ kí nǹkan kan má lè ṣe yàn kí yàn má jẹun mọ́ kó má ṣàárẹ̀ kó má síìkì kí nǹkan kan má ṣe kan má wá pé àṣẹ ah, ẹ̀ mọ́ ni ṣé ẹ̀gẹ́ ti gbàgbé pé òjíṣẹ́ ọlọ́run lòun ni ah, ẹ wá ní òjẹun òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ní ara ọlọ́run ní ara kò rí bẹ́ẹ̀ èèyàn bíi tiyín ni wọ́n gbogbo tẹ́yìn kọlu tẹ́yìn kọjá lára rẹ̀ nínú àwọn àìkòtókòtó nì làwọn náà ó máa kọjá lára rẹ̀ àwọn kan nu ni àwa rí lárúbáwá kan tóun wá ń kọrin náà tó à ń sọ pé fàmọ́sà bílí kọlí ibì kọlí bùbàdìrín. fàmọ́sà bílí kọlí ibì kọlí bùbàdìrín. fàmọ́sà ẹni tó ń kọrin ṣàdádù ṣìdádù ọmọ aṣíwádù ní í jẹ́ bílí kọ́lí ibì kọ́lí ibùbádìrín. fàmásà bílí kọ́lí ibì kọ́lí ibùbádìrín. mina ṣì sá taka lalabi sinami. mina ṣì sá taka lalabi sinami yukabiruna rasulu bi ansanu ya. yukabiruna rasulu bi ansanu ya. wakaifa ayatu asidain wi ami. wakaifa ayatu asidain wi ami. nígbà tí wọ́n lọ jagun bádàrí lẹ́yìn oṣù bíi mẹ́jọ tá nẹ́bí wọ Màdínà táwọn kèfèrí ṣígun tán ṣígun wàhálà tán ṣígun ọ̀tẹ̀ tọ́lọ́hún padà wá ṣẹ́gun fáwọn mùsùlùmí lójú ogun náà tọ́pọ̀lọpọ̀ àwọn kèfèrí fi ilẹ̀ ṣaṣọ́bóra wọ́n wá kó àwọn òkú wọn nígbà tí wọ́n wá kó àwọn òkú wọn ní lárúbáwá yìí wá ń kọrin náà pé fàmásà àbẹ̀lẹ̀ kọ̀líìbì kọ̀líìbù bá dirin. àmàṣà bílí kọ̀líìbì kọ̀líìbù bá dirin mínà ṣíṣà takà lálàbí sinami. Ah, ah. ó wá wo òkú bókú ṣe sùn lọ ṣe mọ bí ìgbà tí bọ́ǹbù bá dún bì kan táwọn boko haram bá ṣọṣẹ́ tàbí bọ́ǹbù dún bì kan tí òkú èèyàn wá sùn kó wá ó wá wo òkú bòkú ṣe pọ̀ lọ títí tí ó wá ní àà ah, ah, fàkéfà ànábì kan ó sì máa wá sọ fún wa pé à ń sànúyà wípé lẹ́yìn tá a bá kú tán á tún padà jíǹde ńjọ́ kan ṣé kéfà àyàtò àṣìdá ìwìyà mi. wà kéfà àyàtò àṣìdá ìwìyà àmín. ṣé gbogbo àwọn eléyìí náà ni ó padà jíǹde eléyìí tó ti gé lọ́wọ́ yìí tí wọ́n rọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n sì tọwọ́tọwọ́ mọ́ eléyìí tó ti gé lẹ́sẹ̀ yìí tí wọ́n rẹ́sẹ̀ rẹ̀ mọ́ tí wọ́n sì tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ṣé eléyìí tó ti nǹkan báyìí ti ní lára rẹ̀ bí ìgbà táwa náà wá ń wo àwọn tí wọ́n parẹ́ sínú plane crash. tá a wá ń béèrè lọ́wọ́ àwọn àáfàá pé àáfàá lè mọ̀ mú lè mọ̀ mú ẹ̀ ń sọ pé àjíǹde àwọn tó kú sínú plane crash yìí wọ́n rí wọn ṣayọ̀ wọ́n parẹ́ wọ́n di eérú ni wọ́n jóde eérú tí wọ́n lè rẹ́nì kankan ṣàrọ̀ ẹ wo Sosoliso bó ti parẹ́ ẹ wo àwọn plane oríṣiríṣi tí crash mú tí wọ́n jóná látàyè tí wọ́n rẹ́ nìkankan ṣayọ ṣé gbogbo wọn yẹn náà ni wọ́n padà tún jíǹde àní wọn mà ní sàárè níbo ni wọ́n ti fẹ́ dìde padà wọn ní sàárè wọn lórírun agbọ́tẹni olórírun tí wọ́n sin tá a sọ pé tó sàárè rẹ nìyẹn ṣe mọ̀ pé ká tiẹ̀ gbà pé a lọ wú sàárè a mọ̀ bí pátì rẹ̀ pé àbí ò pé a tiẹ̀ mọ̀ pé olórí run ká tiẹ̀ gbà pé yóò padà ẹ̀mí kan ó padà wá bà síbẹ̀ bọ́ọ̀dì ó padà wá pé tẹ́ni ó jóná lọ ńkọ́ tàwọn India tí òkú wọn ó kú tí wọ́n lọ sun tí wọ́n tún mú eérú rẹ̀ tí wọ́n ó fọn dànù sórí omi ṣé gbogbo àwọn yẹn náà bí à ń sànú ya yukabiru náà. yukabiru náà rasulù bí. ينزلون وكيف آيات وكيف آيات أسدائي ويامي وكيف آيات أسدائي wọ́n ń dàrú mọ́ wọn lọ́wọ́ pé kò ṣeé ṣe báwo ni ìyẹn ṣe fẹ́ pọ́síbù ọlọ́run padà wá fèsì gbogbo ẹnu kùránì ta kàlẹ́ kan àwọn alárúbáwá kan tún wá ń bẹ bó ti wà láàrin tiwa náà ni gbogbo ń tà mú wá páwọn lárúbáwá kan rí nínú gbàgbọ́ yìí làwọn ìlú tó kù náà máa ń ní àwọn tó ní dèní náà láàmà ara àwọn tó nírú gbàgbọ́ bẹ́ẹ̀ inú ẹ̀ náà láti àwọn kan tó yẹ pé àtàkìdú náà bi tànà sùkì tí wọ́n nígbàgbọ́ sínú tànà sùkì kí là ń pè ní tànà sùkì reincarnationism kéèyàn ó kú kó tún wá padà wá sáyé èèyàn tó ti kú kó tó wá padà wá sáyé ìzámọ́tàlì ìzánù wọ́n gbà pé téèyàn bá kú àwùkùtìlà àbí wọ́n pa íjìtà máa dámú dìmẹ́gì gbogbo ẹ̀jẹ̀ tí ó wà nínú làákàyè inú bírèèni rẹ̀ nì yóò wá gbárajọ wà àjísáwò bùnìyàtì yìí àti àwọn part of the body rẹ̀ gbogbo egungun ara rẹ̀ yóò gbárajọ fantasọba tẹyiran amẹtan yóò wá parada yóò wá di ẹyẹ yóò wá di ẹyẹ wọn lẹyẹ ní nǹkan yóò padà dà fàyẹrìjìwù ìlara sílẹkọbùrì kúlàmí àti sánà ẹyẹ yóò máa wá fò wá sí ibi sàárè rẹ̀ ibi ẹnìyẹn parẹ́ sí ní gbogbo hundred years kọ̀ọ̀kan tó bá ti pé hundred years tẹnìyẹn kú ẹyẹ yẹn ó fò wá síbi tẹnìyẹn tán sí yẹn wọ́n ní tí ìgbàgbọ́ tí wọ́n sọ fáwọn nù pé gbogbo ẹni ó kú yẹn o ibi wọ́n sin sí tàbí ibi ó tán sí ẹyẹ kan máa wá bẹ̀ ní every hundred years ẹyẹ yẹn òkú yẹn ni tí ń túmọ̀ ẹ́ sí pé sóòlù ara òkú yẹn ló padà di ẹyẹ reincarnationism tí wọ́n nù ní níjọ́ náà tí wọ́n nígbàgbọ́ ń bẹ̀. ìyẹn lànàbí wa muhammadu ló fi sọ àdíìsì kan pé láàmọ́ta wàlà adiwa wàlà sufuru ó ní kò sí ti ń jẹ́ amọ́ta ẹyẹ ìsìnkú ọ̀run là ń pè ní amọ́ta ànábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní pé ẹyẹ kan ń bẹ o ẹyẹ ìsìnkú ọ̀run ni ẹ̀mí ìsìnkú ọ̀run. ẹ má ì tí máa pè ẹ má ì tí máa pè ẹ ní sùúrù à ń ṣe prógámù lọ́wọ́ ẹ àwọn tí wọn wo prógámù tán kàn ti ń tágẹ́ẹ̀tì táìmù ẹ̀bùn ni. láàmátà kò sí ti ń jẹ́yẹ ẹ̀sìn kú ọ̀run ànábì ló bẹ̀. ó ní wà láàdùà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ń pé òkú kan ó tún padà wá sáyé ni ànábì padà bá ìgbàgbọ́ ni ó padà bá jẹ́ mọ́ wọn lọ́wọ́. The Bluetooth device is ready to pair. wọ́n padà bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ pé kò sí ti ń jẹ́ pé ẹyẹ ìsìnkú ọ̀run kan òkú kan yóò wá padà wá di ẹyẹ tí ó máa wá fò wá ìgbàgbọ́ tán ti ní tipẹ́tipẹ́ ni ànábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ superstitious belief ni. àwọn èèyàn wa náà nílẹ̀ Yorùbá wa àwọn náà láwọn àdìọ́kan rú ẹ̀ wọ́n ń pe ẹdìyẹ kan lẹ́dìyẹ ìrànà nílẹ̀ yorùbá àtijọ́ àwọn indomie generation yóò lè mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹdìyẹ ìrànà tí wọ́n bá fẹ́ lọ sìnkú wọ́n wàá mú ẹdìyẹ wọ́n máa tu ìyẹ́ rẹ̀ wọ́n ti ń gbókù ní lọ wọ́n máa tu ìyẹ́ rẹ̀ wọ́n máa mú ẹdìyẹ náà tẹ̀lé lẹ́yìn tó bá wá débi tí wọ́n sin òkú náà sí tán wọ́n wàá tu ẹdìyẹ yẹn wọ́n fà á lórí tu síbi sàárè rẹ̀ wọ́n á fi bẹ̀. ìgbàgbọ́ wọn ni pé ẹni yẹn ó padà jíǹde yóò wá nídìí nǹkan tí ó gùn so ẹdìyẹ yẹn ni wọ́n wá fún gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣe kí ni tí ó gùn tí sóòlù rẹ̀ ẹ̀mí spirit ara rẹ̀ ó gùn so èrò wọn ni pé kẹ́mi rẹ̀ ó kó sínú adìyẹ yẹn kó lè ríbi padà wá sí inú ayé wọ́n á ní májọ̀kùn májèkòló so ti yé báwọn pé tó o bá ti padà wá má jẹ ọ̀kùn ṣe mọ̀ pé dìyẹ ní máa ṣàlẹ̀ jẹ tí ń jẹ ọ̀kùn májèkòló kó má máa bá ẹdìyẹ tó kù jẹ èkòló kóhun dá yàtọ̀ nínú ẹdìyẹ tó bá padà dé ẹdìyẹ ìrànánú ni àwọn Yorùbá tún nígbàgbọ́ bẹ́ẹ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ sáwọn lọ́balọ́ba wọn nígbà àtijọ́ ló fi jẹ́ pé wọ́n máa ń fa àwọn nǹkan joyè abọ́bakú ìyìn tí wọ́n fi fi hàn joyè abọ́bakú ẹni wọ́n bá fi joyè abọ́bakú níjọ́ tó ọba bá kú tó bá di pé wọ́n fẹ́ ọba wàjà ni wọ́n máa ń wílẹ̀ yorùbá tán bá wá fẹ́ sìn wọ́n wàá mú abọ́bakú náà wọ́n pa àtòun àtọba wọn ò jọ lọ ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń kẹ́ wọn dáadáa ìgbádùn tọ́ba bá ń gbádùn náà ní abọ́bakú náà wọ́n máa gbádùn gbàyè rẹ̀ wọ́n ó tọ́jú rẹ̀ dáadáa nítorí pé ó ti gba ọjọ́ ikú rẹ̀ tábọ̀bakú bá wá kú ṣáájú ọba ìwà àbòsí wọn wá ní sọ pé kán lọ́ọ́ pa ọba náà kóun náà tẹ̀lé lọ wọ́n tún yan ẹlòmíì kí wá ni wọ́n ń fa bọ́bakú ṣe nínú ìgbàgbọ́ wọn náà ni pé ọba yẹn ń gbi tó ń lọ nì ìrìn àjò tí ó padà tún já sí yóò padà tún jẹ́ èèyàn pàtàkì ńbẹ̀ yóò wá nídìí àwọn tí ó fi ṣe dòǹgárì so kán wá dá lókòwò dòǹgárì kán dá lókòwò wọ̀fà ńlá bọ́ba kú pé tó ìwọ́ tí ẹ mọ́ tẹ̀lé lọ́hùn-ún kó sì máa rí wọn ránṣẹ́ ná kó tó di pé yóò tún kó àwọn míì jọ ẹ wò gbàgbọ́ àwọn ìgbàgbọ́ yìí ni gbogbo ẹ̀ ní ìsìláàmù dé tó bá ń lẹ̀ tó á bàjẹ́ pé kò sí ní tó jọ mọ́ bẹ́ẹ̀ ibi tá a fi tì sí nìyẹn má fèyí ṣàṣe mọ́ Allah máa fi yìí ṣàṣe mọ́ ọba jáṣe púpọ̀ láyé máa fi yìí ṣàṣe mọ́ ṣàṣe mọ́. olúwa máa fi ṣàṣe mọ́. ọba jáṣe púpọ̀ láyé máa fi ṣàṣe mọ́. a tún máa tẹ̀síwájú inshallah lọ́la ẹ máa tètè máa dórí prógráàmù kẹsì máa rí sí ẹ máa ṣí ẹ rẹ̀ sórí wọ́ọ̀lù yín a ti fẹ́ dé àsìkò ìmọ̀ gba ìbéèrè àsìkò gbàbéèrè la dé báyìí nọ́mbà tí ẹ máa pè bá ń pe nọ́mbà nì zero seven zero three four nine two four zero three nine nọ́mbà tẹ́ ẹ pè nìyẹn zero seven zero three gbogbo ẹni tó bá fẹ́ mú question àbó fẹ́ béèrè béèrè zero seven zero three four nine two four zero three nine nọ́mbà tá a máa pè nìyẹn. you have a car. sàmú aleykum kí lorúkọ yín láti wọlé tí ń pè wá salamu aleykum a ti ń gbọ́ yín o kí lorúkọ yín. naam kí lorúkọ yín o. abdulrasheed ló ń pè láti èkó. láti èkó níbo lẹ́kọ̀ọ́. lagos island. aa ah, èkó tiwa èkó tiwa nìyẹn ṣé fẹ́ mú nọ́mbà ni àbẹ́ fẹ́ béèrè béèrè. máa mm, mú nọ́mbà. ok a ní one two thirty ó yẹ mú nọ́mbà. Number one. Number one. Ta ni olórí àwọn obìnrin lálìjánná? Ta ni ó jẹ olórí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin nínú àlìjánná? Lórí àwọn olùgbàgbọ́ òdodo lálìjánná. Tójóbìnrin bẹ́ẹ̀ ni. Who is, the leader of the female believers in Aljanna? The leader of the female believers in Aljanna ẹ mọ̀. bẹ́ẹ̀ni. àmọ́ wọ pé tiẹ̀ jẹ́ first caller tá a bá ti parí ètò kẹ́ send account number yín ẹ ti jẹ́ three thousand naira. Allahu Akbar. Masha Allah ẹ ṣàdúrà fún gbogbo àwọn olùgbọ̀wọ́ wa àwọn tí ń sponsor ètò wa ẹ fún aládùúà. ọlọ́run á bá wa pẹ̀lú wọn gbogbo àwọn tí wọ́n ń ṣolúgbọ̀wọ́ ọlọ́run á bá ọlọ́run bá dúró tí wọn. àmín ọlọ́run ní fi dùn wọn. àmín ọlọ́run á bá wa ọlọ́run àbá ṣe àlékún àtìká fún wọn ọlọ́run àbá ṣe ìdùnnú fún gbogbo wọn ọlọ́run àbá wà pẹ̀lú wọn àbá wa gbọ́rọ̀ tí wọ́n náà ṣe sọ ẹ̀yìn tẹ́wọ́n tó kọ ètò yìí náà ọlọ́run àbá wà pẹ̀lú yìí náà ọlọ́run àbá gbé yìí náà gbà ọlọ́run àbá wà pẹ̀lú yìí àbá tó tó ẹ fi nǹkan lé bẹ́ẹ̀ yẹn ẹ fi nǹkan lé ọlá kíni ọlọ́lá àmín lọ́lá kíni aha ina àtẹnà kálọ̀kọ́ sáfà sọ̀rọ̀ rẹ̀ kan ṣàlọ́ kan. mashala ó you have a car. you. naam salaam aleykum. kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. látàrí ṣe ni òṣàmùsùdín ló ń pè látàrí. ẹ lóò kí ni fóònù tẹ fi ń wò wá yẹn tàbí kẹ kúrò nítòsí bẹ́ẹ̀ ṣàǹtìkì lójúlú ẹ̀. naam ṣe fẹ́ mú nọ́mbà ni. bẹ́ẹ̀ ni a fẹ́ mú nọ́mbà ni. nọ́mbà kí ni. nọ́mbà wo ló wà ẹ one to thirty ẹ mú nọ́mbà. nọ́mbà one. nọ́mbà one ta ló lórí àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin nínú àlìjọ́nà. No ìgbàgbọ́ òdodo lóbìnrin lálùjọ náà. bẹ́ẹ̀ ni ta ló lórí wọn. Mariam. Mariam ṣé Mariam tàdúgbò yín àbí tàdúgbò títí wa Mariam èwo. Mariam ìyá Jésù. ìyá ànábì wa Jésù aleyhi salatu wa salam ẹ ti gbà o so ẹ máa ní láti wá sí ibi àpò ráìsì kan àpò sẹ̀mú kan gálọ́ọ̀nù òróró five litre kan nǹkan tẹ́ ẹ jẹ́ nìyẹn ẹ gbọ́ lọ́wọ́n bá tóbi. masha so a dẹ̀ tún fún yín lówó two thousand naira sí. ẹ àwọn ẹ̀bùn tẹ́ ẹ jẹ́ nìyẹn. so a máa retí a máa retí yín. ẹ alaikum kí lorúkọ yín láti ibi lẹ ti ń pè wá. Suleiman Ibrahim ni látàbújá. na masha allah ṣe fẹ́ mú nọ́mbà ni. bẹ́ẹ̀ ni. naam ó yẹ mú nọ́mbà two to thirty. nọ́mbà two. Number two. ìyàwó mélòó lànàbì filẹ̀ sáyé lọ. ìyàwó mẹ́sàn-án. ṣó dẹ̀ dá yín lójú. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ wá dùn mí ṣá. Ah, ẹ jẹ́ kí n tún. náà ẹ ní sùúrù ẹ sùúrù ó dùn mí pé ẹ ti jẹ báàgì ráìsì kan. àti sẹ̀mú kan àti òróró kan. so kẹ́ ẹ padà pè wá tó bá dọ̀sán bó ṣe máa tẹ̀yìn lọ́wọ́ a lè just discuss ẹ tàbí kẹ́ no ẹ kọ ṣáàtì whatsapp lórí nọ́mbà yìí náà ẹ lọ́sàn-án jazakallah khairan. amina. àwọn tó ń ṣègbọ̀wọ́ ètò yìí ọlọ́ọ̀ni jó owó ẹ̀wọ̀n o. amina. gbogbo àwọn tó wá tún kò mọ dá túbú eléyìí náà ọlọ́ọ̀ ṣe fún kagbogbo kagbogbo sí fẹ́. amina. ẹ̀yin náà wà ní ọlọ́ọ̀ni jẹ́ jèrè tìjú bẹ́ẹ̀. amin amin. ọlọ́ọ̀ jẹ ibi tí à ń pẹ́ bá já ni olùdọ̀gba jẹ́nà àtàwa náà. amin. ọlọ́ọ̀ jòrí bẹ́ẹ̀ fún. amin amin. naam wa aleykum salaam ẹ ṣeun. Oh. Wow, alhamdulillah. Naam, nọ́mbà tí a máa pè sórí ẹ̀ wò nìyẹn zero seven zero three four nine two four zero three nine question one two ó ti lọ báyìí. You have a car. You. Hello. Hello, salaam aleykum. Àti. Kí lorúkọ? My name is Faiz Ah, you were you are from Lagos State. You are from Ikorodu. You are the you are the one who called yesterday. When, when we lost our connection. You are welcome back. So um, recite Suratul Ikhlas. Read Suratul Ikhlas. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu صمد لم يلد ولم how are you I'm seven years old seven years old yes okay how many surah do we have in the Quran hello Are you there? Hello? 145. No, it's 114. Okay? So after the program, tell your mommy to send account number so that we can credit the account with 5,000 naira. You just want 5,000 naira. Oh, wow, oh, Mashallah. jazakallahu khairan. masha oh, hello salaam aleykum. wàhálà ibi jọ̀wọ́n tó lọ. kí lorúkọ yín láti bulẹ̀ tí ń pè wá. ibrahim kú láti èkó. láti. èkó èkó ibrahim. ok èkó tiwa yìí náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sáà ìdìbò lẹ́kọ̀ọ́ ṣe island gangan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok ṣe ẹ fẹ́ mú nọ́mbà ni. bẹ́ẹ̀ni sà nọ́mbà seven. nọ́mbà seven. bẹ́ẹ̀ni sà. ta lẹni tó ń tọ́jú anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí màmá rẹ̀ kú. lẹ́yìn tí màmá abutọ́lì bàbá ẹ̀gbọ́n bàbá rẹ̀ abutọ́lì. ẹni tó kọ́kọ́ gbà gangan ní kété tí màmá rẹ̀ kú. ẹni tó kọ́kọ́ gbàgbọ́ àbúkọ́ lìbù ní ẹgbẹ́ bàbá ẹ̀ ló gbàgbọ́ so da yín lójú bẹ́ẹ̀. ṣá bẹ́ẹ̀ ni àbúkọ́ lìbù ní ẹgbẹ́ bàbá ẹ̀ ló gbàgbọ́. ọ̀dà ẹ máa bẹ́tò yìí lọ ẹ gbọ́n tẹ́ ẹ jẹ. ẹ kẹ́ra ṣá ìbá tó máa ń sọ. hello salamu aleykum wa aleykum salaam tó láì kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. ọ̀rọ̀ mi ni owó ni kókó abdulkadir. owó ni kókó abdulkadir láti bolẹ̀ ti pè. láti bò. ok ṣe fẹ́ mú nọ́mbà ni. bẹ́ẹ̀ ni sà. àwọn tèkó là ń rí lè ní náà nọ́mbà kílẹ̀ mú. nọ́mbà five. nọ́mbà five. Bam ọdún wo la nabi muhammad jáde láyé sallallahu alayhi wa sallam ṣe mọ̀ pé twenty twenty one la wà yìí ọdún wo la nabi muhammad jáde láyé sallallahu alayhi wa sallam. ṣe ti kọ́mẹ́ntì nọ́mbà sí. ah. ah. ok ẹ padà pè wá masha allah. Okay, sir. Okay, sir. Salaam alaikum. Hello, salaam alaikum. Ajá Amina ti Ziak. Hello, salaam alaikum. Ẹ fẹ́ dúpẹ́ ẹ̀bùn tẹ́ jẹ lánàá. Ẹ̀lọ́ ẹ ṣàrò. Gbogbo à ń gbogbo à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Mo lé ẹ fẹ́ dúpẹ́ ẹ̀bùn tẹ́ jẹ lánàá. Ẹ fẹ́ dúpẹ́ ẹ̀bùn tẹ́ jẹ lánàá. Màṣàlá ìṣàdúrà fáwọn olùgbọ̀wé ètò wa. Kó má bàjẹ́ fún wọn láíláí. Àmín àmín. ṣé ẹ ti ṣàdúrà tán. bẹ́ẹ̀ni. mashallah ẹ ṣeun náà gbogbo ẹni tí ó bá fẹ́ pè nọ́mbà fún nọ́mbà tá a máa pè sórí ẹ̀ ni wọ́n ti kọ síbẹ̀ yẹn òun ni wọ́n ti kọ síbẹ̀ yẹn kí ọlọ́run bá ọba àlékè ọlá kó bá ní ṣe àánú fún gbogbo àwọn tí wọ́n kó dúkìá wọn kalẹ̀ wípé kí gbogbo àwọn èèyàn lè máa fi rí ìdùnnú nínú Ramadan àwa gan ò lè káyé èèyàn tó ti táàpù lára nǹkan tẹ́ kó kalẹ̀ yìí ojoojúmọ́ yàtọ̀ sáwọn tá a rí lórí afẹ́fẹ́ yìí àyẹ̀wọ̀n àwọn ẹlòmíì tó yẹ pé ní tá a wà fúnra wa mọ̀ ládùúgbò tàbí níbòmíì tá a ti lọ bá tá a ti lọ ń gbé nǹkan fún tínú wọn sì ń dùn tán sì ń ṣàdúrà so gbogbo irú àwọn dáadáa báyìí lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí kì í kọ̀ ṣe pé kíyàn máa ṣe ṣe bámúbámú ni mo yó mi ìmọ̀ bíbí ń pọ̀ ọmọ ẹnìkan kan àmọ́ níta àkọ́fẹ́ sọ fáwọn èèyàn wa ni pé kò tí ì tó àwọn nǹkan tá a nílẹ̀ ti kú ó ti ń lọlẹ̀ púpọ̀ ramadana ló ṣẹ̀ṣì pé bíi mẹ́ta mẹ́rin yìí so a need the a need the sponsor a need ìrànlọ́wọ́ tó báyìí pé èèyàn fẹ́ polówó ọjà náà ni bí èèyàn bá fẹ́ polówó ọjà náà a bá polówó ẹ̀ ẹ̀ a sì need ìkúnlọ́wọ́ sí dáadáa ntẹ́ bá ń kó tó bá wá látọkàn yín láti fáwọn èèyàn ó lè má jowó ó lè jẹ́ aṣọ tó jẹ́ aṣọ gidi ó lè jẹ́ bàtà ó lè jẹ́ fìlà ó lè jẹ́ borùn ó lè jẹ́ jab ó sì lè jẹ́ foodstuff ibikíbi tẹ́ bá wà tó yẹ pé foodstuff lẹ́yìn ń tà tẹ́ sì fẹ́ fi ṣe á ẹ pè wá á wàá kó tó wá sì jẹ́ pé owó náà lè lágbára àti sẹ́ndì ẹ sẹ́ndì ẹ̀ kó wá sí iye tó kéré jù kódà one thousand naira kò kéré jù brọ́dà wa kan níjẹ tàbí jẹrin wọ́n jẹ ẹ̀bùn wọ́n jẹ ẹ̀bùn inú ẹ̀bùn tí wọ́n wá jẹ nì wọ́n tún wá inú ẹ̀bùn náà wọ́n tún wá bùn àwọn wọ́n tún wá sọ pé ká fi báwọn ṣe gift fáwọn ẹlòmíì sàmà aleykum kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. wọ́n sọ alhamdulilah wọ́n ní bó ti kọ́ mi náà. náà láti lábẹ́kọ̀ láti lè kó. ok yín lẹ pè lẹ́ẹ̀kan. ẹ̀hẹ́n ṣé ẹ mú nọ́mbà ni. ẹ béèrè ẹ béèrè ẹ béèrè wa. ẹ mú nọ́mbà mi. nọ́mbà ten. nọ́mbà ten. naam. kí ni túmọ̀ istigifar. naam. kí ni túmọ̀ istigifaru. istigifaru. kí ni túmọ̀ ẹ̀. E? àforíjì ni. àforíjì. kéèyàn wá àforíjì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni. àforíjì àbí kéèyàn wá àforíjì. ká wá àforíjì. mashallah ẹ ti gba ẹ ti jẹ̀bùn báyẹn so àpò ráìsì kan àpò sẹ̀mú kan òróró five litre ó ti dúró dè yín àtọwọ́ two thousand naira. so a máa retí yín kẹ́ ṣáàtì wa lórí whatsapp Okay, sir. Masha Allah. Okay, sir. Jazakallah khair. Amin. Salaam alaikum. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá? Bẹ́ẹ̀ ni kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá? Afá Abdulwahid láti Ìbàdàn. Láti Ìbàdàn naam ẹ yẹ mú nọ́mbà. mo mú nọ́mbà three. ah mi rò pé nọ́mbà three ṣì wà o nọ́mbà three ok ok ẹ jẹ́ ń pe nọ́mbà three fún o ó ṣì wà níjọ́ tí wọ́n lọ jagun Húdù kí lórúkọ sàábé tó gbé fúláàgì mùsùlùmí dání. naam ogun Hud táwọn mùsùlùmí jà pẹ̀lú àwọn kèfèrí lójú ogun yẹn kí lorúkọ sàábà tó gbé flagi Islam dání. Ah, mi ò lè rántí. ẹ lè rántí ọ̀nà ti jìn ọ̀nà ti jìn ìyẹn ò lè rántí mo lọ́nà ti jìn ó ti pẹ́ ìyẹn ò lè rántí. ó yẹ kí n mú nọ́mbà mi. ó yẹ mú nọ́mbà mi ó yẹ mú mi. number number five. number five. ọdún wo lànàbí jáde láyé. ọdún wo lànàbí jáde láyé nineteen ninety kíni tànàbí jáde láyé. at age of sixty three sixty three years. éèjì yẹn kọ́ ṣé mọ̀ pé twenty twenty one la wà yìí. twenty twenty twenty one la wà yìí kí ni ọdún tànàbí kú kí ni ọdún yẹn ọdún yẹn gangan nineteen ninety eh, kí ni. nineteen òye mi bẹ́ẹ̀ sì bèrè yẹn. ẹ ṣe mọ̀ pé bóyá kálukú náà ń sìn bóyá nísìn ọdún tí ẹ̀yin fẹ́yàwó sìn ẹ sọ pé ọdún báyìí ni mo fẹ́yàwó two thousand and kìíní kan mo fẹ́yàwó nineteen ninety kìíní kan mo fẹ́yàwó ọdún tànà bíi ikú kí ni déètì ọdún yẹn. mi gbọ́ mi gbọ́ ìbéèrè yín yẹn ìbéèrè yẹn ò yé mi tó. masha hello salaam aleykum kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. hello salaam aleykum. hello salaam aleykum. hello salaam aleykum. naam kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè wá ibrahim ń sọ̀rọ̀ sà. láti. láti èkó. náà láti èkó ẹ mú nọ́mbà. bẹ́ẹ̀ni sà. ẹ ti pè tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan. ẹ bẹ́ẹ̀ni sà ẹni máa fún mi ní ánsà mi ìtara gbọ́nsà lórí ìtura. ẹ máa bá wa ká lọ. hello. hello. hello. waaleykum salaam kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. náà a kú dédé àsìkò yìí naam. láti ìbàdàn. láti ìbàdàn ẹ̀yin lẹ pè lẹ́ẹ̀kan. ó ti wọ ìjà pè mí. ẹ ẹ ó yá ẹ mú nọ́mbà yín one to thirty. mú nọ́mbà three nọmba tírì ti lọ ó ti dágbére sàábà tó gbé àsíá islam dání mus'ab ibn humair lórúkọ rẹ̀ ní ojú ogun hood mus'ab ibn humair naam ó yẹ mú nọmba mi ẹ nọmba mi. nọmba ten nọmba ten. nọmba ten nọmba ten náà ti lọ. nọmba fifteen. nọmba fifteen. Ah, màláìkà wo ló mú kùránì wá fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí lorúkọ malaika Jibril mashallah ẹ ó dẹ̀ wá dùn mí pé ìbéèrè yẹn bó ṣe simple tó ẹ àbí kò yé mo ní ó dùn mí pé ìbéèrè yẹn bó ṣe simple tó. malaika tó mú malaika tó mú wàhálì wà fún àlọ́bí. òun náà ni mò ń sọ pé bó ṣe simple tó ẹ ti jẹ ẹ̀bùn three thousand naira. Allah wa akbar ẹ pe nọ́mbà yín fún mi. account number mi. no ẹ máa send yẹn lórí whatsapp mo ti rí nọ́mbà yín ẹ má wọrí so ẹ pè padà tó bá dọ̀sán. ṣé nọ́mbà yín náà ní kí n padà. salamu hello kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá wa aleykum salaam wa rahmatulah. akójúmọ́. àwa nìyẹn o ṣe fẹ́ mú nọ́mbà ni sà. bẹ́ẹ̀ ni sà. kí lorúkọ yín. láti èkìtì ó yẹ mú nọ́mbà ẹ mú nọ́mbà tẹ fẹ́ mú wa ní one to thirty. ẹ fún wa twenty five. nọ́mbà twenty five ó sì wá jẹ́ ìbéèrè tó simple lẹ́yìn wá mú báyìí. mo ní ìbéèrè tó simple lẹ mú. Ah, báwo ni ojú ànábì yakuba ṣe padà là. bó ṣe padà làdí pé ìgbà tó padà rí ọmọ ànábì Yusuf tó nígbà tó padà ríra. mò ń bọ̀ ẹni sùúrù ẹni tójú ẹ̀ fọ́ báwo ló ṣe fẹ́ ríyàn ẹni pé nígbà tó padà rí. ànábì Yusuf ọmọ ànábì Yusuf ó fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní aṣọ aṣọ ẹ̀ aṣọ ẹ̀ ó wá ní pé kán lọ ṣe kí ni. wọ́n tó bá délé fún fún ànábì Yakub pẹ̀lú àṣẹ ọlọ́run bó ṣe fi bọ́jú gbà ah. lójú ẹ̀ padà là ló padà ọmọ ẹgbẹ́ á ah, kíní ọmọ wọn ló fi ránṣẹ́ sọ̀hún. Ah, ó dẹ̀ wá dùn mí o ó dùn mí gan question yẹn dẹ̀ simple gan bí question yẹn ṣe wá simple tó ṣé ẹ̀ ń gbọ́ mi. a mo rà pẹ̀lú yín. ó dùn mí gan ó dùn mí gan mi ti expect pé bí question yìí ṣe simple tó yìí ah ah. gbọ́ra là nìyẹn ìgbà tó gbọ́ra ìgbà tó gbọ́ra. àti àti gbọ́ yín àti gbọ́ yín bójú ẹ̀ ṣe là nìyẹn so ẹ ti jẹ́ ẹ̀bùn bàǹtàbàǹtà ẹ ti jẹ́ ẹ̀bùn kàǹkàkàǹkà so ẹ ti jẹ́ five thousand naira tó bá ti di ẹ̀yìn program lọ́sàn-án ọ̀sán kẹ́ ṣáàtì wa ní whatsapp abẹ́ ẹ̀ gbọ́. kí ló ẹ pe nọ́mbà mẹ́rin tó parí fún nọ́mbà yín. twenty nineteen ẹ pè ní kọ̀ọ̀kan ni. two zero one nine. mashallah so àárí jù báyìí lọ ní ọjọ́ tèmi. àárọ̀ ẹ̀yin èèyàn wa a nídìí ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ ẹ̀yin èèyàn tó pọ̀ tó pọ̀ ká lè kétò yìí lè bá a máa tẹ̀síwájú kò sí ti kódà èèyàn lè mú ìbéèrè wá tó bá fẹ́ ká béèrè lọ́wọ́ àwọn èèyàn pé tó ìbéèrè tó ń fẹ́ rè you can set your question kẹ́ present ẹ̀ sí wa kẹ wá fi ẹ̀bùn ẹ̀ tí ẹni tó bá gbà ẹ̀bùn báyìí ní ká fún un so pé àwọn ìbéèrè rẹ o ẹ fẹ́ ká béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹni tó bá gba eléyìí ká fún ní nǹkan báyìí kódà kó ṣe ilẹ̀ lè fẹ́ pìrìsẹ́ǹtì lóṣù tíyàn lè rí àǹfààní bàǹtàbàǹtà jẹ níwájú ọlọ́run ní tó bá ṣe nínú ramadan kì í ṣẹgbẹ́ nǹkan tó bá ṣe nínú oṣù míì gbogbo táwọn èèyàn dẹ̀ kó fún wa là ń àkáǹtì fún iye tá a rí ni iye tá a ná ni bá a ṣe ná gbogbo ẹ̀ láàárín àkáǹtì torí pé yẹn ó padà jábọ̀ ẹ̀fọ́ lọ́wọ́n ba níjọ́ gbé dalẹ̀ kìyàmọ̀ so a fẹ́ kó jẹ́ pé a ṣe sádàkà dáadáa nínú oṣù yìí fún àwọn èèyàn àwọn tẹ́ẹ̀rí tán ń pè yẹn wọ́n nídìí ẹ̀ ni tí wọ́n bá nídìí ẹ̀ ẹ̀yin tẹ́yìn ò nídìí ẹ̀ sẹ́yìn pè ní ṣùgbọ́n àwọn tó nídìí ẹ̀ ó dà lómi ò tún parọ́ location yóò lẹ́kìtì lòun ti pè táwa tọ́gbọ́n inú tiwa sì sọ fún wa pé èkó yìí ló ti pè àmọ́ ńgbà tá a mọ̀ pé olùsí náà ní ń parọ́ ó ní ìdí ẹ̀ ló fi ṣe kí ni ló parọ́ tó tí ò bá ní ìdí ẹ̀ ni kò ní parọ́ bùkátà yẹn ń do òun ló mọ tó ń jóun lábẹ́ aṣọ so nítorí bẹ́ẹ̀ ẹ bá wa dá sétò yìí àkáǹtì nọ́mbà tí a máa sanwó sí tá a bá fẹ́ fún wa ní owó fún ìgbọ̀wé ètò Zenith Bank account the name on the account is Sorinola Abdulhamid the account number is one zero zero five six seven eight then three sixty three six zero lẹ́ẹ̀kan sí is a Zenith Bank account kódà kó ṣe one thousand naira nìyẹn bá ní kó fi kún ètò yìí lọ́wọ́ one zero zero five six seven eight three six zero account number wa nìyẹn orúkọ mi gangan lè máa bá lórí àkáǹtì náà Ṣóyínọlá Abdulhamid a ní platform lórí whatsapp tá a ti ń fi gbogbo documentation àkáǹtì tá a ti ń present yẹ kì í kọ̀ ṣe pé ó ń fo àkáǹtì ara ẹ̀ gbowó eléyìí kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ alihamudulilayi tọ́lọ́hún ti ṣe fáwa náà so ká gbìyànjú láti bá wa kún ètò yìí lọ́wọ́ to feed a family of one to feed one person for the whole Ramadan that's thirty thousand naira to feed a family of three for the whole Ramadan that's seventy-five thousand to feed a family of five for the whole Ramadan that is one hundred and fifty thousand naira alhamdulilayi èèyàn mẹ́ta wọ́n ti gbé ti package seventy five thousand naira wọ́n ti gbé èèyàn mẹ́ta so bákan náà a ti rí àwọn oní five thousand bákan náà ara àwọn oní thirty thousand bí ọ̀nà mẹ́ta so ẹ gbìyànjú kẹ́yìn náà dá sí tọ́lọ́hún nínú Ramadan kó tiẹ̀ fi máa jẹ́ síwájú Ọlọ́run pé bùkátà ẹ tó rí báyìí wájú Ọlọ́run ó fẹ́ kọ́ Ọlọ́run ṣe báyìí O wá ṣe nǹkan báyìí ọlọ́run wọlá nǹkan báyìí tèmi náà ṣe o ọlọ́run ṣe báyìí fún mi kó wá máa wá wo ọlọ́run ibi tó fi gbàgbọ́ rẹ sí so Abdulhamid yẹn kì í ṣe bó ti kọ́ yìí o ah ni a máa ń ṣáájú ah nínú orúkọ tèmi torí pé a ní alif eh, mo, mo prefer kí a ṣáájú eh, kó ṣáájú a ẹ torí nígbà tá a wà ní skul tá a máa ń pe rẹ́gísítà mi kì í fẹ́ kí orúkọ mi jìnnà jù ni mo fi kọ́ bẹ́ẹ̀ so ah ẹ̀hẹ́n ìní so bí ó ti jẹ́ ní arọ̀ wá ẹ̀yin èèyàn ẹ bá wa dá sí ẹ ṣolúgbọ̀wé ètò wa ọlọ́run kó bùnkún ẹnì kankan wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.